point one power tfm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ẹ má gbàgbé pé lórí ètò yìí ni ẹ ti máa ń láǹfààní láti béèrè àwọn ìbéèrè kan èjì èjì nípa àwọn nǹkan tó jẹ́ pé kò yé wa tó nínú ẹ̀sìn islam àbí tí ò tiẹ̀ tí ì yé wa rárá bákan náà tí ẹ bá ti ń béèrè ẹ má gbàgbé pé ẹ máa gbọ́ ìdáhùn sí onírúurú àwọn ìbéèrè tí ẹ bá ń béèrè lóòrọ̀ àti ní gbogbo ìgbà lórí ètò yìí lóòrọ̀ yìí yóò sùn wáyé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ṣe kó tó di pé ẹnà láǹfààní àti pè wọlé máa béèrè kan àbí kejì àlejò wa wọ́n tún ti wà nínú wọ́n tún ti wà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ láàárọ̀ tòní àwọn náà sì tún ní àdọ̀tò sharafdin gbadebo ọrọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹsànú ajé ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kémi kọ́kọ́ yà bàrà báyìí náà kí n kọ́kọ́ mú ìbéèrè kan wá àbí kejì kó tó di pé màá láǹfààní àti pè wọlé ntí màá láǹfààní àti béèrè báyìí òun náà ni pé báwo gan òun ni a ṣe máa yan imam nínú òfin ẹ̀sìn Islam báwo ni a ṣe máa yan imam nínú ṣẹ̀ríà Islam bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa baad. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ipò imam nínú ẹ̀sìn islam ipò tó pàtàkì púpọ̀ ni a máa pé ipò yìí anabi muhammed sallallahu alayhi wa sallam ipò yìí ó dì mú níbi sísíwájú àwọn èèyàn níbi àti ṣe sọlẹ òfin ẹ̀sìn islam wa dá lórí pé tá a bá fẹ́ fẹ́ nìkan ṣe imam nǹkan tá a máa wò ṣáájú kó tó di pa fi ṣe imam òun náà ní ìmà ìmà eléyìí tó ní í ṣe pẹ̀lú kíkí alukur'an tẹ̀lifà nàbí sallallahu alayhi wa sallam ó ní yẹ ọmọ náà sà aqra'uhum li kitabillah ẹni tó má alukur'an kejì nínú àwọn èèyàn òun náà ni ó máa ṣe ìmáàmù fún wa nítorí pé oníkálukú wa ló ti mà wípé a kì í ṣe sọláàt láì alukur'an a kì í ṣe sọláàt láì alukur'an alukur'an kíké nínú sọláàt ó jẹ́ orígun pàtàkì pàtàkì jùlọ suratul fatiha ẹni tó bá wà mọ alukurani kéjù nínú wọn oní ọmọ ṣe ìmáàmù fún wa anabi wa ni tí wọn bá dọ́gba níbi fatiha kíké fa a'lamuhum bis sunnah ajẹpẹ ẹni tó ní ìmọ̀ àgbọ́yé nípa sunna anabi sallallahu alayhi wa sallam jù nínú wọn ni ó ṣe ìmáàmù wọn dọ́gba níbi mímọ̀ alukurani ké ṣùgbọ́n nìkan mọ̀ nípa sunna jọ nìkejì lọ àṣepẹ́ ẹni tó mọ̀ nípa sunna òní ò síwájú tábà tún dọ́gba níbi sunna ajẹ́ pé aqdamuhum silman ẹni ọkọ̀ọ̀kọ̀ gba islam nínú wa òní ò sọ imam tábà tún jẹ́ pé àkókò kan náà ọjọ́ kan náà ni wọ́n jọ gba islam ajẹ́ pé aqdamuhum hijra ẹni tó sọ yìí pé òun lọ́kọ́ ṣe hijra jù òun ni ẹni tó sọ imam tábà tún dọ́gba níbi hijra fa akbaruhum sinna ajẹ́ pé ẹni tó bá dàgbà jù tí a bá wo ohun tó wá nínú ẹgbà wáyé a rí i pé ìmọ̀ òun lẹ̀sìn Islam òun ló gbé ọlá fún níbi àti fìyàn ṣe imam ẹni tó bá ní ìmọ̀ òun ló yẹ kó jẹ́ aṣíwájú àwọn èèyàn níbi tá à ń ti ń ṣẹ̀sìn kìí ṣẹni tí ò nímọ̀ rárá òun ló wá yẹ kó síwájú àwọn èèyàn láti máa ṣe ìmáàmù fún wa torí ẹ̀ èèyàn sì máa wá mà ṣáájú kó tó di kí wọ́n fi so lórí mi al-imam Umar ibn al-Khattab radiyallahu anhu ó sọ nínú ọ̀kan nínú ọ̀rọ̀ eléyìí kan gbà wá gbọ́dọ̀ rẹ̀ ó ní tafaqahu qabla an tusawwadu ẹ wá ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn ṣáájú kan tó fi yín so lórí nídìí ẹ̀sìn. al-Imam al-Bukhari rahimahullah àwọn tí wọ́n á sọ àsọlé lórí ọ̀rọ̀ yìí wọ́n ní wa ba'da an tusawwadu ẹ má yéé wá ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn lẹ́yìn ìgbà tí wọ́n bá tún fi yín so lórí gan-an pẹ̀lú. ní ọ̀pọ̀lọpọ̀ àwùjọ láyé lónìí ìmà àti ọ̀rọ̀ rẹ̀ níbi afẹ́fìyàn ṣe imam wọ́n máa fi ha para ni o. ọ̀pọ̀ àìmọye èèyàn ti ń jẹ imam lọ́pọ̀lọpọ̀ àyè lónìí wọ́n ń jẹ́ni lórúkọ ìdílé àti mọ̀lẹ́bí bọ́ fẹ́ kó ṣe pé ẹni tí wọ́n fà kalẹ̀ kò ní ìmà nípa níta àfi lè ṣe imam eléyìí burú jáì nítorí pé ńgbà tí ẹni tó fọ́jú tó bá ṣe pọ̀ ní ọba máa kó àwọn èèyàn ní tẹ̀tẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé àti kó wọn dà sínú kòtò kò ní ṣòro fún un. ní ọ̀pọ̀lọpọ̀ àyè míì gan pẹ̀lú a rí i pé ọ̀pọ̀lọpọ̀ páàgùn àwọn babaláwo wọ́n máa ń pe láàlá gbọ̀ngàdàn àwọn làwọn ṣàṣe imam ẹni bá ní eléyìí ò ní ṣeéṣe yọba bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn lọ́kọ̀ọ̀kan nígbà ìbá ikú tán ará yòókù ọ̀ padà sílẹ̀ fún un pé kò wọ́n máa ṣe ìmáàmù ṣé aṣíwájú wọn nílé òòṣà lọ fẹ́ jẹ ni àbí abẹnú gan wọn níbi tí wọ́n ti ń ṣẹbọ lọ fẹ́ jẹ ni ó fẹ́ ṣe ìmáàmù fáwọn mùsùlùmí ọwọ ń jágùn ṣebí ìmọ̀ ni wọ́n ní kó fi hàn kó ní kó lè bá jẹ́ ìmáàmù fún wa àbó oògùn ni wọ́n ní kó máa sà kó lè bá jẹ́ ìmáàmù fún wa wàlà hàwùlà wàlà kúwwata ìllà bìllà ọ̀nà wo la wá lè gbà tí n tánà bí sallallahu alaihi wa sallam kọ̀ọ̀dé tó máa wá sí ìmúṣẹ láwọn àwùjọ wa. òun náà ni pé ní àsìkò tí wọ́n bá fẹ́ẹ́ fẹnìkan ṣe imam ó ṣeé ṣe kó jẹ́ pé yẹn kan iná ìlà níta fẹ́ fi síbẹ̀ abẹ́ni tó kájú òṣùwọ̀n wọ́n pé méjì mẹ́ta kò sí nǹkan tá a ṣe láàrin wọn ju wípé ká ṣe ìdánwò fún wa lọ ẹni ó bá yege jù nínú ìdánwò òun náà ni kó ṣe ìmáàmù fáwọn èèyàn nítorí pé ìtumọ̀ ìmáàmù òun lẹni tí ó kó wa sòdí lọ sọ́dọ̀ ọlọ ẹni bá sì kájọ sùn wa lọyẹ ká fi sípò yìí. naam jazakumullahu khairan jaza àti wá sí ojú òkú kalẹ̀ báyìí zero eight one zero nine zero five five three five five five five eight zero nine zero five five three five five five five eight ojú òpó méjìlá lò ìkejì tún ní zero eight one four four two three one nine two one zero eight one forty four twenty three nineteen twenty one. hello. hello lukman ní sọ̀rọ̀ láti ọmọlú mi. kí ni ìbéèrè yín. ǹjẹ́ ó tọ́ nínú ẹ̀sìn islam tó yẹ pé tíyàwó bá kú kó jẹ́ pé ọkọ rẹ̀ lè wẹ̀ fún. tọ ẹ ṣe wàá ti gbọ́ béèrè yín. ọkọ àtìyàwó lábẹ́ òfin ọlọ́run ọba wa nínú islam wọ́n ní kò sí ìhòòhò láàrin wọn nítorí ìdí eléyìí báyìí ọkọ kò ní nǹkan kan tó fẹ́ gbé pamọ́ sí ìyàwó rẹ̀ ìyàwó kò ní nǹkan kan tó fẹ́ máa fi pamọ́ sí ọkọ rẹ̀ nítorí jíjọkọ àtìyàwó wọn ló fún wa láǹfààní eléyìí ìjọkọ àtìyàwó yìí kò sì ní wá sí òpin láàrin ìkíní kejì wọn látàrí ikú ẹnìkan nínú àwọn méjèèjì nítorí ẹ̀ òfin ẹ̀sìn Islam ó fi àyè sílẹ̀ fún ọkọ láti lè wẹ ìyàwó rẹ̀ lẹ́yìn ikú ìyàwó tó bá ṣe pé ìyàwó ló síwájú ọkọ kú bẹ́ẹ̀ náà ní Islam ó tún fi irú àǹfààní yìí náà sílẹ̀ fọ́kọ láti fún ìyàwó láti wẹ ọkọ rẹ̀ tó bá ṣe pé ọkọ ló kọ́kọ́ ṣaláìsí a rí àǹfààní yìí nínú ẹgbàáwọ ọ̀rọ̀ kan eléyìí tó wá tó sì fẹsẹ̀ rinlẹ̀ bí anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn bá Aisha sọ ní ọjọ́ kan tó fẹ́ tẹ Aisha díẹ̀ anabi ní ìjọ wa mọ̀ ike tó bá kú èmi ni wọ́n wẹ̀ ọ́ Aisha náà ni bẹ́ẹ̀ ni tí wọn náà bá lọ ṣaláìsí èmi ìyàwó rẹ ni wọ́n wẹ̀ ọ́ eléyìí fi hàn wá pé ìyàwó ó lè wẹ̀ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́kọ ó lè wẹ̀ ìyàwó rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ àwọn gan-an ló dáa jù pé kí wọ́n wẹra wọn. ẹ lọ́rùn ayélujára wọn sílẹ̀ kí ni ìbéèrè yín o. Yes, Lord. À ń gbọ́ yín. o. ele ah, ẹ bóyá màmá ẹ lè sún kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn kí ẹ gbìyànjú ẹ̀ padà àgbọ̀n kankan ni. Hello. Assalamu alaikum warahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Wọ́n kọ́ yín. Akí ìwòsàsùn ọlọ́ọ̀bà asan ẹlẹ́sàn lóore. Àmín ẹ ṣé o. Orúkọ mi ni ọmọọba Lukman Olóko láti òkèlè ní Ògbómọ̀ṣọ́. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ǹjẹ́ nù òbí òkú nínú òbí òkú tàbí ìyàwó rẹ̀ eléwo ló lẹ́tọ̀ọ́ láti ṣàdáyan ibi tí wọ́n sin òkú sí yálà orí tẹ́ni àbí inú ilé eléwo ni islam kún ní orí ọ̀fẹ́ látọ̀ kí ni mo fẹ́ kẹ́ ẹ ṣe òkú mi sí nínú àwọn méjèèjì náà yìí. nínú òbí òkú àbí kí lẹ sọ. tàbí ìyàwó ẹ. gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣe ká pé. ó ti yé ó ti yé a ti gbọ́ yé. tí òkú bá kú kìí ṣe òbí kìí sì ṣe ìyàwó ni ló ní ẹ̀tọ́ àti sọ pé bí báyìí láàsìn sí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam àwọn náà ni wọ́n ní ẹ̀tọ́ yìí òfin ọlọ́run àti ìlànà anábì wa sallallahu alaihi wa sallam ó sì dá lórí pé gbogbo ẹni tó bá kú orí tẹni àgbè lọ. òfin ọlọ́run ọgbà ká síyàn sílé ọgbà ká síyàn sọ́nà orí tẹni kẹ́ gbé wọn lọ. àwọn èèyàn ti ń kú tipẹ́ láti ìgbà tí ẹ̀sìn islam ti bẹ̀rẹ̀ ṣáájú kí islam tó bẹ̀rẹ̀ àgbọ́pẹ́ nìkan kórí ànábì gbà pé kí wọ́n sin síbòmí ìyàtọ̀ sórí tẹ̀ orí tẹ̀ ni máa ń sin òkú mùsùlùmí sí. Si àǹfààní ńlá ń bẹ nínú ká sin òkú sórí tẹ wa nítorí pé gbogbo ẹni tí bá ti ń bẹ̀ wò nínú àwọn mùsùlùmí wọ́n máa ṣàdúrà fún ẹ mọ̀ntánàbì ní ká máa wí ni. sallallahu alaihi wasallam tá a bá fi orí tẹ wò. asalaamu alaykum ahla diyaari min almuslimina walmuminin antum salafuna wa nahnu insha allahu bikum laaxiqun rahima allahu almustaqdimina minna walmustaakhirin. نسأل الله لنا ولكم العافية. alaafiya àdúrà ńlá yìí láàmà ṣe fún kùtọ́ wà nínú sàárè tá a bá bí àwọn orítẹ́ wò ọlá ńlá àánú yóò máa jẹ́ ti àwọn òkú tó wà nínú sàárè tá à ń ṣe wá àdúrà yìí fún. àti pé tá a bá sin òkú wa sílé gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ ìṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin náà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àbùkù tí ọ̀tọ́ sáwọn òkú wa náà láàmà fi kàn wọ́n ó ṣeé ṣe ká da omi ata ká da lù wọn ọ̀pọ̀ àìmọye ìgbà ni wọ́n yí ìtọ̀ ọmọ tó wà nù pò dà sórí sàárè bàbá àbíyá wa. pété hmm. ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn èèyàn máa ń sọ orí sàárè bàbá àbíyá bí ayé ibi tí wọ́n ti máa najú. Hmm. kọ́dà ẹnìkan wọ́n ka mórí sàárè wípé ó ń rẹjú lórí sàárè wọ́n wá bá wípé a kí ló ń ṣe yín ó ní ẹ dákun ẹ má bínú kí ẹ má bínú àbíkọ́ náà wọ́n subhanallah hmm. ẹ rí i pé ìsìláàmù wa ó ní ẹ má sọ àwọn sàárè ẹ má sọ dóòtà tẹ́ ẹ máa bọ̀ bí sàárè bá ti ń bẹ́ ń tòsí ọ̀pọ̀ ògbé e sọ́sàárè bàbá àtìyá wọn dòòsà hmm. tọrọ ò ní tí tọrọ wọn ní káwọn lọ sójú orí hmm. káwọn lọ búra ń bẹ̀ àbí káwọn lọ pé bàbá àtìyá wọn torókù ọlọ́mọ èsùn lọ́rùn <laughs> ẹ rí i pé ìkà lọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni bàbá àtìyá yìí ṣe tí wọ́n fi kú <laughs> wọ́n tún wá kú tán ẹ̀sùn dé kún rọ́wọ́ rọrí sùn ẹ̀tún ló kù ọlọ́mọ èsùn lọ́rùn subhanallah torí ẹ̀ islam ọgbà pé ká máa sìnkú sílé nínú àdìsá nàbì muhammed sallallahu alayhi wa sallam òní la taj'alu buyutakum qubura ẹ má sọ àwọn alẹ́ yín di àwọn di àwọn sàárì ẹ má sọ àwọn alẹ́ yín di àwọn sàárì ọ̀kan nínú ìtumọ̀ àdìsí ni pé ẹ má máa sìnkú sílé ìtumọ̀ kejì òní pé ẹ má sọ lẹ́yìn di létẹ́ ẹ̀ ní ti máa ṣe sọ̀lá ẹ̀yin ọkùnrin gbogbo násìlà tẹ́ bá fẹ́ ṣe inú ilé ni ẹ ti máa ṣe àmọ́ sọ̀lá ti tọ́jú ọ̀ràn yẹn ẹ má lọ mọ́ṣáláṣí orí tẹ́ ni ká máa sìnkú wá sí wọ́n ní táwọn bá sìnkú sórí tẹ́ wọ́n ń gé orí wọn wọ́n mú ẹ̀yà ara wọn ó dájú pé ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ olórí bú èèyàn ni ẹni bú láyé àti lákìyámà ni kí ni fẹ́ máa gé orí òkú sí ó ní ẹ ṣebí waste product lásán ni hmm. nǹkan tí ò wúlò ni kò burú tí bàbá rẹ bá kú ògé orí ẹ <laughs> tí ìyá rẹ bá kú ògé orí ẹ àbí kò gbé fẹ́ni tó fẹ́ gé tó fẹ́ lò àti bàbá rẹ ọ̀yẹ́kùn ọ̀gẹ̀ àbí tìyá rẹ ọ̀yẹ́ kún oge ọ̀ á lè gé ti bàbá ń bàbá ò lè gé ti yọ̀ǹyà ní gbogbo àwùjọ tí iṣẹ́ awo iṣẹ́ dúdú tó bá wà irú aburú tó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ nù. á jẹ́ pé alààyè kò rọ́wọ́ rọrí sùn òkú gan-an kò tún ní rẹ́dọ̀fì lórí òróǹro wàlà hàwùlà wàlà kúwwata ìllà bíllà torí délé orí tẹ́ ni ká máa sìnkú wá sí tàbá wá sìnkú sórí tẹ́ ọ̀ràn yà ló jẹ́ lórí wa ká pèsè ààbò tó péye fún àwọn orí tẹ wa lọ́nà tí àwọn ẹni láabi tí wọ́n fi ní máa rọ́nà débẹ̀ sì bàjẹ́ àmọ́ orí tẹ ni ká máa sì kú wa sí. hello hello ó kọ yín o. ọ̀gá ìgbàgbọ́ ìyá ọ̀gá tí wọ́n ń gbìn gbọ́dọ̀. kí ni ìbéèrè yín. ọ̀gbìn ọlọ́ọ̀gùn kúrò bá jẹ́ àgbẹ̀ hmm. sọ pé àwọn ọkọ̀ sọ pé kéèyàn máa kí jàmáà ọjà àdúgbò Hmm. àmọ́ tí ìjọba jáde pé pé láàárọ̀ ó ti ní ebi aago méje hmm. àmọ́ èèyàn lẹ́gbẹ́ tó dé pátá àwọn àrùn méjèèjì tó yẹ kiri kò ké kíni ìdájọ́ lórí rẹ̀ tó yẹ ń dá kiri kò. alhamdulilayi ìbéèrè tẹ́sí ó fi hàn pé adúpẹ́ fọlọ́n ẹni tí ní àgbọ́yé tó dáa nípa ẹ̀sìn. ìpè mùsùlùmí tó bá jẹ́ ọkùnrin mọ́sálásí lọ́gbọ́dọ̀ máa lọ kì í ṣe ńlọ yẹ lọ́gbọ́dọ̀ máa lọ láti lọ sin lọ́wọ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa tó bá wá ṣe pé ibi tẹ́ wá jìnnà sí mọ́ṣáláṣí àṣì rẹ lómi tó lè pẹ̀lú yín tẹ́ fi jọ ṣe jàmá torí pé èèyàn méjì lọ síwájú jàmá ni wọ́n nínú òfin ṣẹ̀ríà nípa sọ́láàt nígbà tẹ́ ẹ̀rẹ́ ni ti kejì ẹ̀yin nìkan náà lè ríra yín ibi tẹ́ sì wá jìnnà sí gbogbo ibi tí mọ́ṣáláṣí wà tásìkò sọ́láàt bá ti tó ẹ pèpè ẹ̀yin nìkan ẹ pèpè fún sọ́láàt nínú àǹfààní tó wà fún ìpèpè fún sọ́láàt ni pé à ń lé ṣètọ́ nìjìnà kódà kó ṣe pé kò sẹ́lòmíì tá a pè a máa ń lé ṣètọ́ ní jìnnà nígbà tẹ́ bá pèpè fún sọláàtì tá ẹ̀ sì kọ́ mà ẹ̀yin nìkan ṣe sọláàtì níbi tẹ́ wà èyí ṣe pé finú fẹ́ dọ̀ jìnnà sáti ṣe sọláàtì yín jẹ̀ máa ṣùgbọ́n bí tẹ́ bára yín lọ fà ẹ̀sẹ̀ lọ. ẹ jẹ́ kí a tún mú ìpè mi ẹ̀ lọ́rùn. àmín kí ni ìbéèrè yín màmá àjàlá ìbéèrè yín o. Hmm. àwọn àwọn ológun yẹ kí wọ́n ní àyè wọ́n sọ pé àyè bàbá alágbájá ni ẹ má tó bẹ́ẹ̀ má tó bẹ́ẹ̀. bí ìgbà kan bá yan itb fún yàn náà. ẹ bá tuntun béèrè. ìbéèrè tí wọ́n béèrè ó ní pé lẹ́yìn imam tó jẹ́ olórí tó sì lẹ́tọ̀ọ́ àti darí sọ̀láàtì fún yàn nínú mọ́ṣáláṣí àwọn àwo ló tún yẹ kí a máa yọ àyè wọn kalẹ̀ pé àyè lágbájá rè ibi tí wọ́n ti máa dúró nù àyè tàmẹ̀dùwé tá a ti yọ kalẹ̀ òfin ọlọ́run ọba. gbígbà tí yẹn bá ń yọ ayé tèbù. òfin ọlọ́run ọba kò fẹ́ nìkan kan láyè kan ọ̀tọ̀ nínú mọ́ṣáláṣí yàtọ̀ sẹ́lómi. Hmm. ara ń tí islam tó fi yàtọ̀ sí gbogbo nǹkan míì táwọn èèyàn bá ń ṣe nù. nínú islam gbogbo aládọ́gba kódà òfin ṣẹ̀ríà ó fi hàn wá wípé man sábàkọ ìlà ṣẹ́yìn fàhùwà ọ̀wùlẹ̀ àdẹ́ ẹnikẹ́ni tó bá kọ́ dédì nǹkan òun lọ lẹ́tọ̀ọ́ sí jù. Hmm. torí ẹ̀ tẹ bá ti dé mọ́ṣáláṣí ayé bí tẹ bá jókòó sí òun ẹnìkan lẹ́tọ̀ọ́ àti gbẹ̀yìn dìde nítorí ẹnì yòówù ó lè jẹ kò sí bonítàn ṣe lè gàǹgà tó góńgò tó tí ó gbẹ̀yìn kò láàyè bí tẹ jókòó sí nítorí tó bá jẹ́ pé ó wù ọ́ náà láti jẹ́ pọ̀ ló ń jókòó sáyè bí tẹ́yìn jókòó sí òun kò bá ti tètè dé ní tó mú má tètè dé tó fi jẹ́ pẹ̀yìn lẹ kọ́kọ́ wà ń bẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti gbẹ̀yìn dìde láyè bí tẹ̀ wá pé àyè kan àwọn ẹnìkan pàtó iná láti mú àwọn àyè yìí fún gbogbo ẹni tó bá dé àfikẹ́ yà dúró níbòmíì kò sí nínú òfin ẹ̀sìn islam ti wà yìí báyìí. ìtànà bí sallallahu alaihi wasallam tó fi yé wa ó náà ni pé bá a bá ti dé mọ́ṣáláṣí ká máa sojú kòkòrò láti rí i pé sáfù alákọ̀ọ́kọ́ la wà. sáfù alákọ̀ọ́kọ́ nǹkan ká máa sojú kòkòrò láti rí pé apá ọ̀tún rẹ̀ la dúró sí. tí àyè ọ̀bá wá sí ní sáfù alákọ̀ọ́kọ́ máa tó yẹ pé lẹ́ẹ̀kejì là yókù sí ká tún rí pé apá ọ̀tún náà la tún wà ọlọ́lá ju ká wà lápá òsì lọ ṣùgbọ́n islam wa fi hàn wá pé àwọn kan àwọn ló yẹ jù títí kí wọ́n máa wà ní sáfù alákọ̀ọ́kọ́ àmọ́ kí wọ́n á ṣe pé àmọ́ ààyè ilẹ̀ fún wa àwọn ẹni tó yẹ jù pé kí wọ́n wà ní sáfù alákọ̀ọ́kọ́ láì mọ ààyè ilẹ̀ fún wa káwọn náà tètè máa dé àwọn náà làwọn olùmọ̀ hmm. àwọn olùmọ̀ tó ṣe pé àyè bá a mọ̀ ìmáàmù lè ṣàṣìṣe nù sọ́láàtì wọ́n tún ṣe hmm. ìmáàmù lè gbàgbé wọ́n rán létí kí sọ́láàtì wọn mọ̀ bàa láàyè àwọn jẹ́ alámòjútó hmm. torí ẹ̀ lànà fi sọ pé liyaliyani minkum ulul ahlami wan nuha àwọn ẹni tó ní làákàyè ti mà nínú yín àwọn ẹni kó dúró lẹ́yìn mi àwọn ẹni tó ní làákàyè àti mà nínú yín àwọn ẹni kó dúró lẹ́yìn mi tààrà tó tẹ́ni tó ní làákàyè àti tó bá tètè dé wọ́n dúró ń bẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ tẹ́yìn bá ti dé àyè ibi tẹ́ bá dúró sí ọ̀nà àlàyé yín àyè ìfẹ́ ní gbà yìí lẹ̀fẹ́ nìkan ni nínú ẹ̀sìn Islam hmm. tí kálukú bá ti dé àyè ibi tó bá dé sí náà àlàyé rẹ̀ kọ́dọ̀ òfin ṣẹ̀rí àsọ fún wa pé tá a bá fẹ́ nígbà yìí lẹ́fẹ́ nìkan tó wá jẹ́ pẹ́ nìkan lọ́fẹ́ níyàrá kìí sùn fúnra ara rẹ̀ lọ́mẹ́nìyẹn wá tẹ́ bùkátà kan ló wá gbé jáde bíi kálùwà lọ já bùkátà kan ló gbé jáde bíi kí ìpè kan wọlé fún kọ́fẹ́ lọ dáhùn rẹ̀ láì jẹ́ pé ìmáàmù ti bẹ̀rẹ̀ sí ní sọ kótóbà jimá lápèjúwe bí òní ọjọ́ jùmọ̀ bùkátà kan lọ́sàdé ló gbé jáde eléyìí téèyàn lè ti torí rẹ̀ jáde nu mọ́ṣáláṣí ó wá ń fẹ́ ní rẹ̀ sàmì sáyè ibi tó ti dúró kẹlòmíì ọmọ bàa gbà má lọ́wọ́ islam ní ẹ lẹ́tọ̀ọ́ láti jókòó ń bẹ̀ nígbà tó ṣe pé òun fúnra ara rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ tẹ ẹ nìyẹn kò káàtà kan lọ́kàn gbé jáde àmọ́ tó bá ṣe pé lé lọ́wọ́ wá ń fi tẹ́ràn ma wípé ẹ lọ́ọ́ bá ń tẹ sáyè mi àyè rẹ báwo àtúláṣí ọlọ́run àyè rẹ báwo so wọ́n á lọ tẹ ẹni yẹn kalẹ̀ fún ọ láì jẹ́ pọ́ lọ mọ́ṣáláṣí gbogbo ẹni tó bá dé kọ́ kakú ń bẹ́ẹ̀ kẹ́yìn ọtẹ́ ní yín síbẹ̀ kẹ́ ẹ ṣe sọ láti ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa àwa ní dúdú lọ́lọ́ǹda wa a mọ̀ pé nínú islam kò sẹ́yà tí èsè islam kò sírú ìran tí èsè islam kò sírú àwọ̀ tí èsè islam káwá sọ pé àwọn funfun funfun táwọn jẹ́ mùsùlùmí wọ́n wá bẹ̀ wá wọ lù wá ìgbà táwọn funfun funfun wá dé àwa dé mọ́ṣáláṣí ibi táyà ìbá sẹ́kù sí ni kálukú dò sí kò sáyè kò sọ̀rọ̀ pé ah, eh, ẹ̀dákùn ẹ̀yin tẹ́ wà wájú ẹ̀yẹn súnmẹ́yìn sọ̀rọ̀ àwọn àlejò pàtàkì tá a ní yìí lẹ́yìn náà àwọn aráalé ànábì ni kíní jẹ́bẹ̀ gbogbo ibi táyì bá tán sí fún mùsùlùmí ibẹ̀ náà ni ó dùn sí eléyìí ní islam. hello. salaamaleykum salaam. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. àti ìtaṣù wàhálà wa sanwó lẹ́sàn lórí. àmì ẹ ṣé o. lórí ìbéèrè tí mo gbé yìí lẹ́ẹ̀kan ọmọọba lókùnmọ̀ olókùnrin tó tẹ̀lé ìgbọ́mọ̀ṣọ́. à òkú mi ò gbọdọ̀ jẹ́ sí sílé táwọn òbí ọkọ bá wá yarí kí ni ká gbà láàyè kí ni islam ní ká gbà láàyè nínú méjèèjì. ìbéèrè náà ni tá ti dáhùn kò sí ọlọ́run lágbà láàyè ní ọlọ́run lágbà láàyè. kò sí nfẹ́nìkan léwu tó lè gàǹgà tó góńgó tí n tọ́lọ̀ ń sọlọ. ìfẹ́ inú èèyàn ò ní tuma kankan lẹ́gbẹ̀ẹ́ òfin ọlọ́ mm. ara àtúmọ̀ àgbọ́yé ẹ̀sìn. ẹ̀rí pé nìsí Yorùbá yìí kan tó sì jẹ́ mùsùlùmí yìí tó báyàn lọ́kàn jẹ́ fọ́pọ̀lọpọ̀ ni pé ẹ̀sìn ni wọ́n gbà àwọn ògbófin rẹ̀ mà hmm. tọ́dọ̀ wa bá kú ọmọ wa tọ́jọ́dọ̀ tó bá kú ọmọ wa kékeré tó bá kú ṣé a máa sinru wọn ságbolé hmm. àtẹ̀bí inú gbó ni yòówó gbé lọ. <laughs> orí tẹni wọn ló kú ọkùnrin. àwọn nítorí yóò di kọ́má eh, di àkúfà. yóò sì máa kóró nùbà wọn. kí á ló dé tó bá jẹ́ kókó ẹ̀gbẹ́ òun lẹ́ẹ̀ máa sin sílé òkú lòkú ń jẹ́ òfin ọlọ́run sọ pé gbogbo ẹni tó bá ti kú orí tẹ́ náà ni ká fìfẹ́ inú sílẹ̀ ká tẹ̀lé tọ́lọ̀ ká tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam. ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o ó kọ yín o ẹ̀lẹ́ ó kọ yín. aleykum salaam wa rahmatulah. naam. ẹ̀lẹ́. kí lẹ kó kọ. àti àti láti tọrọ. kí ni ìbéèrè yín o láti lè. ẹ̀sìn ìbéèrè tí mo fẹ́ béèrè. Hmm. ẹ̀dá ọkùnrin wọn ní ká ṣe ìdùnnú wọn ní sáfù obìnrin àtẹ̀yìn ló ti bẹ̀rẹ̀ ṣé bẹ́ẹ̀ ló yẹ kó rí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣe pàtàkì tóbìnrin bá wá síbi tí wọ́n ti ń ṣe sọ̀láàtì ní jàmá àwọn náà tó sáfù ṣùgbọ́n tẹ̀yìn ni sáfù tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹni tó wà ń sáfù ti gbẹ̀yìn jù nínú àwọn obìnrin ní sáfù ti ẹ̀ lọ́lá jù tí sáfù tẹ̀yìn bá wá kún àwọn àtiwájú wọn tún tò síwájú wọn tẹ́lẹ̀ kejì náà bá tún kún tẹ́lẹ̀ kẹtọ́ tò síwájú ẹlẹ́kejì sòbí sáfù obìnrin ti ṣe rí nù nípa nàbí sallallahu alaihi wa sallam ó ní afdalu sufufi rijali awwaluha wa afdalu sufufi nisa'i akhiruha èyí tó lọ́lá jù nínú sáfù àwọn ọkùnrin onítàlá kọ̀kọ́ èyí tó lọ́lá jù nínú sáfù àwọn obìnrin onísáfù tó gbẹ̀yìn ìdí ni pé ẹ mọ̀ ní pé tí ọkùnrin àti obìnrin tó bá jọ wà ń bì kan náà ẹni tó jẹ́ pé ibi tó wà súnmọ́ ibi tọkùnrin wá jù òun ló lè fa fìtínà jù ìdí inú tẹ́sán islam fi sọ fún wa pé sáfútọ́ gbẹ̀yìn ńlọ́lọ́lá jù fáwọn obìnrin alákọ̀ọ́kọ́ lọ́lọ́lá jù fáwọn ọkùnrin sáfútọ́ aburú jù fáwọn ọkùnrin ó ní sáfù gbẹ̀yìn ìwọ tí èyí tètè dé mọ́ṣáláṣí sáfù ibi tó dúró sí tọ́kàn òun ló burú jù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. alimami nawawi rahimahullah wọ́n ní tó bá jẹ́ pé àwọn mọ́ṣáláṣí abá ti wá mọ ògiri sáàárín ayé ọkùnrin àti tóbìnrin sísáfù ti gbẹ̀yìn náà láti sọ pé lọ́lá jù fáwọn obìnrin ni àbí ta lákọ̀ọ́kọ́ torí pé gbogbo ń tà ń sá fún nínú fìtínà ní ìsìn àti jìnnà sí nígbà tí ògiri ti ń bẹ láàrin ọkùnrin àti obìnrin wọ́n ní pẹ̀lú ògbó ọlọ́ sáfù alákọ̀ọ́kọ́ tàwọn obìnrin náà tó giri bá ń bẹ ọyẹ kápò náà lọ́lọ́lá jù nígbà tó ṣe pé nǹkan kan ò jẹ́ kí wọ́n darapọ̀ mọ́ àwọn ọkùnrin láyè náà. alhamdulilayi jazakumullahu khairan wa aleykum salaam wa rahmatulah. wa aleykum salaam. abdulrahman ló ń sọ̀rọ̀ yàtọ̀ ìtànú yìí dán wa. ẹ pa rédíò yín dáadáa kó lọ́ọ́lẹ̀ àbí kẹ́yìn lọ́ọ́lẹ̀. a ti pa rédíò. kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè ìbéèrè kan ni. ẹ jọ̀ọ́ yá kí ni ìbéèrè yín. ìbéèrè ni pé bí a ti ń sin òkú sí orí tẹ̀yẹ hmm. nǹkan tí ọ̀dà ni nílànà mùsùlùmí hmm. ṣùgbọ́n tí wọ́n máa ń dùn èmi tí máa ń bà ní lọ́kàn jẹ́ ni pé àwọn tí máa ń gírígírí yẹn tó máa ń wú òkú yẹn òkú mùsùlùmí lọ pọ̀ jù nínú gbogbo àwọn nǹkan yẹn tó ń bẹ máa ń wú wípé wọ́n gé orí wọ́n gé gbogbo òkú mùsùlùmí máa pọ̀ bẹ̀ ṣùgbọ́n wọn tó bá yà ló ń kálukú máa ń rò tí a fi ń fi òkú wọ sí inú ilé. Hmm. ọ̀rẹ́ ẹ ṣe àdúpẹ́. bẹ́ẹ̀ni àkíyèsí tẹ pé ó pàtàkì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò pé ká máa sìnkú wa sílé orí tẹ́nà láàsìn sí àtẹ̀yìn àtẹ̀mí àtúntàn gbogbo aládùn apawọ́pọ̀ tá a fi wá pèsè ààbò tó péye fáwọn orí tẹ wa naam. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. orúkọ yín o. níta mi sọ̀rọ̀ látọ̀lọ́tọ̀ náà o. kí ni ìbéèrè yín. ẹ dákun mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àtàwọn ìpè níbi sáfútà bá dúró níbi láàrin àwọn obìnrin. Hmm. sáfúwò yìí kú dáadáa wọ́n sì ní sáfù àkọ́kọ́ lọ́kọ́ máa ń kú ẹlẹ́ẹ̀kejì yẹ kọ́ máa ń kú àwọn obìnrin a máa ń tò ní ìrọ̀lẹ́ nínú mọ́ṣáláṣí ìjẹ́sọ́ da bẹ́ẹ̀. kódà torí tí a bá ti fi àlàfo sílẹ̀ láàrin àwa àtàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa kò sí tàbí ṣùgbọ́n pé àṣetọ́ọ̀nì ló dùn síbẹ̀ kò ní jẹ́ ká pọkàn pọ̀ sídìí ẹ̀sìn tá à ń ṣe ìròyìnròyìn ọ̀pọ̀ nínú ọkàn wa lásìkò tá à ń bẹ́sìn lọ ara lásán láàmà fi ṣẹ̀sìn láì jẹ́ pọkàn bá wa lọ pẹ̀lú ẹ̀ a sì ti mọ̀ pé sọ láti tá à bá ń ṣe láyé yìí ńṣe lákàn gbalada ọwọ́ ọ̀wọ́n bàtà bá ṣe tọkàntọkàn arọ àwọn obìnrin tí wọ́n jẹ́ mùsùlùmí tẹ́ bá wà níbi tí ẹ̀ ń ti ń ṣe sọ́lẹ́ẹ̀ ẹ gbìyànjú láti rí i pé ẹ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn ọmọ ìyá yín tẹ̀jọ tò sí sáfù ẹ má ṣe ní kónkó jábélé ẹ má jọ jẹ́ àjà ńkólókóló nítorí pé ọlọ́run ọba fẹ́ràn káwọn èèyàn dúró kí wọ́n dúró dọ́gba kí wọ́n fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ gẹ́gẹ́ bí àwọn màláìka ti ṣe máa ń dúró lọ́dọ̀ lọ. naam hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín. abu muhammad ni láti bàbá. naam kí ni ìbéèrè yín sá tí o dọ́kítọ̀rù wa. Hello. à ń gbọ́ yín sọ o. a kí àwọn dọ́kítọ̀rù wa. ọlọ́run bá wa sàn án lẹ́sàn-án rè. àwọn tí wọ́n wá lọ agídí tí wọ́n sin òkú sílé nígbà tí wọ́n wá sí tó tóbi ijọ́ mẹ́ta àbí mẹ́rin jìbí jù bẹ́ẹ̀ lọ ni wọ́n bá rí i pé kọ̀dójú kọ kíbla kí ni wọ́n ṣe. so alhamdulilayi òfin ọlọ́run bá ní pé tá a bá sìnkú òkú gbọ́dọ̀ kọjú sí alqibla ó wá nù àdìsí kan tí imam abu dawud rahimahullah tó gbé jáde àtànàbí sallallahu alaihi wasallam sọ̀rọ̀ lọ ó sọ̀rọ̀ qibla ó sọ̀rọ̀ kaaba ó ní qiblatukum ahya'an wa amwata kaaba qibla yín ni láàyè àti lẹ́yìn bàtẹ́ bá kú láàyè àti bàtẹ́ bá kú sẹ́mi pété máa ṣe sọ́láàtì kaaba la kọjú sí hmm. bẹ́ẹ̀ tá a bá tún fẹ́ sùn lálẹ́ anábì tún ní ká kọjú sí qibla bẹ́ẹ̀ ni tó kù bá kú kíbùlà náà látún kọjú rẹ̀ sí torí ẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀ wípé a sin òkú kan sílé ọwọ́ akọ́ papọ̀ sí alùkíbùlà àbí ọkọ̀ ẹ̀gbẹ́ sí alùkíbùlà kò dojú kọ alùkíbùlà lópin ìgbà tó bá jẹ́ pé ó hàn sí wa látàrí ìrírí wípé irú òkú bẹ́ẹ̀ kò ní tí ì jẹrà so dandan ni kí awúsàárì rẹ̀ káwá kọjú rẹ̀ sí alùkíbùlà. Si níbi tó yẹ kó kọjú sí. èwo láti wá máa yọra lẹ́nu sí pé ńgbà tábà tún fẹ́ dojú rẹ̀ kàlùkébìlà inú ilé náà láti ti kọjú rẹ̀ sàlùkébìlà ẹ gbé lọ sórí tẹ́lẹ̀ kan ẹ má ṣe yọra yín lẹ́nu ẹ gbé lọ sórí tẹ́lẹ̀ kan torí pé ẹ lè fẹ́ sìnkú sórí tẹ́kẹ̀ ṣàṣìṣe ru eléyìí ẹ sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ni wọ́n tún máa ń sìnkú sílé láti fi délẹ̀ délé mọ́lẹ̀ hmm. wípé torí káwọn ọmọ ọmọ bá gbé lẹ́tà káwọn ọmọ ọmọ bá gbé lẹ́tà ṣùgbọ́n láyé òde òní wọ́n ń ta òkú bàbá òkú ìyá mọ́lẹ̀ ojú orí wọ́n ń ta gbogbo ẹ̀ mọ́lẹ̀ subhanallah tó sì jẹ́ bẹ́ẹ̀ bàbá wa màmá wa àwa gbowó rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń gbà wá pé wọ́n pé àwọn ẹrù kan bẹ́ẹ̀ ń bìtẹ́ àsanwó rẹ̀ ó ní àwọn owó gbogbo ẹ̀ lẹ́tí sáyẹn máa ṣe bọ́ bá ṣe wù yín bàbá yín bá màmá yín kó ń ṣe bọ́ bá ṣe wù wọ́n akọ̀yẹ bẹ́ẹ̀ kọ̀ dáa bẹ́ẹ̀ kó tó di pé a mọ ìpè mo tún ní ìbéèrè kan bí láàrin ìṣẹ́jú tí ó ń kù belenja tí a fi ń yẹ ojú aago tí a sì fi múra díẹ̀ kí ni ìlànà ìsọmọ lórúkọ gan nínú ẹ̀sìn Islam àti pé tá a bá tún wá bímọ tán bá a ṣe ń ṣe ọmọ lórúkọ tó gbajúgbajà láwùjọ wa lónìí àti ní ti Islam sọ. ó ti pọ̀ jù ó ti pọ̀ jù kò sásìkò fún eléyìí nínú ètò kékeré yìí báyìí ṣùgbọ́n kókó rẹ̀ ni pé òfin ẹ̀sìn Islam ó dá lórí pé ẹ̀bùn ńlá lọ́mọ gbogbo ẹni tó lọ́wọ́ bá bá sì fún lọ́mọ nínú bí ó ti ṣe dúpẹ́ fọlọ́ lórí ẹ̀bùn tó lọ́n fún un náà ni pé yóò pa ẹran tá à ń pè ní alàkíkọ̀ alàkíkọ̀ yìí báyìí tó bá jẹ́ pé ọkùnrin la bá bí àpà méjì àpà àgbò méjì àbíhó lórí sarasara bákan náà tó bá jẹ́ pé obìnrin bá ní àgbò ẹyọ kan lápá fún un ẹ̀sìn Islam wa sọ pé bàbá ọmọ yóò sọ ọmọ rẹ̀ lórúkọ bàbá ọmọ níjọ́ keje ó yọ fa orí fún ọmọ rẹ̀ torí ẹ̀ àwọn ọmọ wa tá à ń bìyàn nínú ẹ̀tọ́ wọn tí ń bẹ lórí bàbá òní kó pẹran àkíkọ̀ fún nínú ẹ̀tọ́ wọn òun náà ni fárí fún nínú ẹ̀tọ́ wọn ni kó sọ wọn ní orúkọ torí ẹ ìwọ tó o bímọ ní Islam ní kó sọ ọmọ rẹ lórúkọ ìwọ tó o bímọ ní Islam ní kó pẹran fún ọmọ rẹ ìwọ tó o sì bímọ iná ló jẹ́ pé o gbọ́dọ̀ pé àwọn ìwọ ọmọ rẹ lórí rẹ ṣùgbọ́n báwa ṣe máa ń ṣe ní àwọn àwùjọ wa àṣà ó ti gba ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́sìn máa wọ̀n yàn lọ́wọ́ nítorí pé tí wọ́n bá ń bímọ nísìnyìí báyìí wọ́n máa kà fún pé dandan àwọn gbọ́dọ̀ pé àwọn àfáà tí wọ́n bá wọn sọ ọmọ lórúkọ àwọn àfáà tí ó tọrọ àlùbáríkà fọmọ àwọn àfáà tí ó gbowó magọ gbogbo ẹ̀ lóríṣiríṣi tó gbogbo eléyìí àṣà lásán ni kò sí náà ẹ̀sìn wa kò síbi tẹ̀sìn wa ti mú gbogbo nǹkan wa a sì ti mọ̀ yín pé gbogbo orú rẹ̀ náà wọ́n fẹ́ fi pawó ni hmm. owó tá sì fẹ́ fi pa ìwọ náà lọ́ọ́ san hmm. so ẹ rí i pé hmm. owó kọ́mọ́mọ́ gọ̀ ṣé ẹ̀yin lẹ́ẹ̀mọ́ mọ́mọ́ gọ̀ ni so àbí owó kọ́mọ́ lálùbáríkà ẹ̀yin lẹ́ ń tà ni so Islam gbà wípé lẹ́yìn tí wọ́n sọmọ rẹ lórúkọ o lè pa o lè dáná kó wá pe àwọn ẹni tó o bá nífẹ̀ẹ́ sí táwọn náà nífẹ̀ẹ́ sí ọ kó wá jẹun wọ́n bọ jẹun ìdùnnú pọ̀ bímọ eléyìí kò sí ní tó burú ń bẹ̀ lábẹ́ òfin ẹ̀sìn islam bó tilẹ̀ jẹ́ fáwọn olùmọ̀ ẹ̀sìn islam ìyapa wà láàrin wọn nípa pé sí ẹran tá a pa fún àpékàn gàgà a lè mú nínú rẹ̀ ká fi sóúnjẹ tá a sè fáwọn ẹni tá a pè kàn jẹ abẹ́ran míì lápá fẹ́lẹ́ yìí gbogbo àsìkò àti sàlàyé eléyìí kò sí ní orí ètò kékeré yìí. jazakumullahu khairan jazaa. المجيد البارئ الشهيد ẹ̀lẹ́. àwọn àlejò àti ilẹ̀ bọ̀rọ̀ káàtì. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. àwọn nílẹ̀ ló ń sọ̀rọ̀ láti ìdúró ìpínlẹ̀ṣẹ̀. à ń bọ̀ yín. ọlọ́mọ ilẹ̀ àṣà ìsáàzì àmì ìsáàrì. ẹ̀dá kò dé ètò ìtọ́jú ilẹ̀ ìsáàzì ni pé tí àwọn míì bá wà ní sáfù tí wọ́n kírun lọ́wọ́. àwọn kan bẹ tẹ́lẹ̀ pé ó rí ọ̀nà lẹ̀ ó wà nítorí báwọn gbàgbọ́ yé ẹ̀sìn wọn àmọ́ la àárín yẹn kọjá tó ń jẹ pé ọ̀nà tẹ́lẹ̀ gbà wà wọ́n fẹ́ jẹ́ ìsáfù àárín àwọn èèyàn náà kọjá ní ẹkú yàn bá ti gba wájú imam ìyẹn lè gba àárín àwọn èèyàn kí ìsàlẹ̀ dákun bá ṣàlàyé láàrin yẹn. na alhamdulilayi ìbéèrè tẹ sí pàtàkì téèyàn máa ń ṣe sọlá ọba yẹn pé ń dá a ni òun náà gbọ́dọ̀ fi nǹkan kan dí gàgà wájú ẹ̀ òfin ọlọ́run ọba kò fún ẹnikẹ́ni láǹfààní àti gba wájú rẹ̀ kọjá ní ìgbà tí wọ́n bá ń dá sọlá tirẹ̀ ṣe yìí bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé ìmáàmù lèèyàn bá jẹ́ òfin ọlọ́run ọba kò gbà kẹ́nìkan kan gba wájú lè máàmù kọjá ní ìgbà tí ó ń ṣe lè máàmù fáwọn èèyàn ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí ìmáàmù káwọn náà fi nǹkan kan dí gàgà wájú wọn ohunkóhun tá a bá wá fi dí gàgà wájú wa á rí pa súnmọ́ dáadáa á ní fi àlàfo tó pọ̀ sílẹ̀ láàrin wa àti tá a fi dí gàgà wájú wa lọ́nà tó ṣe pé tíyàn bá fẹ́ kọjá gba wájú wa á láǹfààní àti lè fọwọ́ dá dúró á súnmọ́ dáadáa àwọn sàhábà sọ yìí pé tánàbí sallallahu alaihi wasallam tó bá fi nǹkan kan dí gàgà wájú ẹ̀ ó máa ń súnmọ́ nǹkan yẹn lọ́nà tó ṣe pé nǹkan kan ò ní lè gba àárín gàgà yẹn àtò kọjá àfi bí ewúrẹ́ àyè yẹn ò ní gba nǹkan kan ju bí ewúrẹ́ lọ lọ́nà tó ṣe pé téèyàn kan bá fẹ́ kọjá gba wájú èèyàn téèyàn bá ti náwọ́ èèyàn ò lè dá dúró kò ní lè gba wájú èèyàn kọjá tó bá jẹ́ pé yìn lè máàmù lẹ̀ bá wà gàgà ti yín ni ti lè máàmù gàgà ti yín ni ti lè máàmù wọ́n lè gbáwájú yín kọjá kò sí nǹkan kan tó ṣe sọ láti yín gbígbà táwọn sì gbáwájú yín kọjá kò sọ wọn dẹni tó dẹ́ṣẹ̀ ṣùgbọ́n wọn ò ságbọ́dọ̀ gbáwájú ìmáàmù kọjá sọ eléyìí túmọ̀ sí pé kò sí lè fi lórí ẹni tó gbáwájú yín kọjá nígbà tẹ́yìn tò sẹ́yìn lè máàmù lópin ìgbà tí ó bá ti jẹ́ pé wájú lè máàmù ló gbà kọjá zero nine zero five five three five five five five eight. Hello. Hello. Hello. ó kọ yín. ìyá mọ̀túrà ló ń sọ̀rọ̀ lóríta náírà Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o. èmi ò ní ìbéèrè mo kàn fẹ́ kí wọn mo fẹ́ ṣàdúrà fún wọn ọlọ́run dàjẹ́ mi bíbí mi mo máa ń gbádùn prógráàmù wọn. wọ́n wá tí wọ́n fẹ́ bẹ̀ wọ́n sọ ká fi nọ́mbà wọn síta torí àwọn ọ̀rọ̀ mi wà tó léwu wa lójú ká lè mọ̀ sí wọn ká lè mọ̀ bọ̀. tọ ọ̀dà àti gbọ́ yín máa o. ẹ̀ lọ́wọ́ wa aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín ìbéèrè yín. orúkọ mi ni umu amin aláti àbá. náà kí ni ìbéèrè yín. mo ní ìbéèrè mi sà látọ̀dọ̀. ó yá ẹ béèrè ìbéèrè yín. haúsá mo fẹ́ fi sọ̀rọ̀ sà yorùbá ah. mi ò kílẹ̀ dáadáa. tọ ó yá ó dàbí ṣé ẹgbẹ́ haúsá. náà <laughs> bisimilahi ó yá ó ní ẹ béèrè. ṣé so ẹ sọ ẹ sọ haúsá yín ẹ sọ ẹ ina so don allah a yi ma mata bayani game da wankan arba'in da ake faɗa. Shin wankan arba'in ɗin na ga kama an da shi kaman addini. Addini ne ya ce haka ko ko al'ada ne. Kuma in addini ne ina so a yi mana bayani. In kuma yadda addini ya ce ina so don Allah a yi mana bayani domin mu guji jahilci. To alhamdulillah. Alhamdulillah. A cikin dokokin addinin musulunci akwai wanka waɗanda addinin musulunci ya kawo kamar wankan janaba, kamar wankan haila, kamar oh, wankan abin nan nifas, dukkan waɗannan wankan addinin musulunci ya kawo su. hakan nan idan mutum ya zo zai musulunta wajibi ne shi ma ya wanka kwatankwacin aka wankan da ake wa mamaci gawa waɗannan su ne wankan da addinin musulunci ya kawo amma wankan arba'in wannan baya daga cikin dokokin addinin musulunci baya daga cikin abin da addinin musulunci ya kawo wanka idan dai yana da alaka da aihuwa cewa bayan kwana arba'in wajibi ne mace ta yi wanka ta soma sallah idan shi ne wankan da ake cewa wankan arba'in to zai zamanto daidai da addini domin addinin musulunci ya nuna mana cewa idan mace ta aihu jinin aihuwa wanda ke fitowa ga mace idan yake kwana arba'in to mace za ta yi wanka ta soma ibada abin da ya zo bayan kwana arba'in din nan za a bashi dokan cewa wanka ne na istihaba za a bashi dokan cewa jini ne na istihaba wadda ke zamanto alamar rashin lafiya idan shi ake nufi da wankan arba'in to babu laifi wato wankan nifasi kenan amma wankan nifasi ba dole ba ne yake kwana arba'in ba domin zai yi mace ta aihu ya zamanto wannan ranar jini ya dauke zai yi zamanto sati ɗaya zai yi zamanto sati biyu zai iya zamanto uku bai ke arba'in din ba da zaran jinin nan ya tsaya wajibi na akan mace ta yi wanka ta soma ibada. Hmm. jazakumullahu khairan jaza èmi ò gbọ́ kàtà. ìbéèrè tí wọ́n ṣe léde Yorùbá ni pé ìwẹ̀ kan wà tí wọ́n ní àwọn obìnrin gbọ́dọ̀ máa wẹ̀ ìwẹ̀ ogójì ọjọ́ wọ́n wá ní sí ẹ̀sìn ní àbáṣà hmm. láti òfin Ọlọ́run ọba wa kò sí ìwẹ̀ kan tí wọ́n pè ní ìwẹ̀ ogójì ọjọ́ nítorí pé a ní ìwẹ̀ jánábà a ní ìwẹ̀ haid a ní ìwẹ̀ nifas a sì tún ní ìwẹ̀ péyàn di mùsùlùmí a sì tún ní ìwẹ̀ tá a máa wẹ̀ òkú tó kù bá kú a sì ní ìwẹ̀ ọjọ́ jùmọ̀à irú ọjọ́ jùmọ̀à tá a wà nínú rẹ̀ yí báyìí ṣùgbọ́n pé ìwẹ̀ kan ní ìwẹ̀ ogójì ọjọ́ kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà bóyá nínú àṣà ni wọ́n ti ń pè ní ìwẹ̀ ogójì ọjọ́ bóyá ó ní í ṣe pẹ̀lú ìwẹ̀ ìbímọ nítorí pé tóbìnrin bá bímọ tẹ́jẹ̀ ìbímọ bá ń jáde lára rẹ̀ tẹ́jẹ̀ yìí bá sì ń wá títí ogójì ọjọ́ obìnrin dandan ni kó wẹ̀ ní ẹ̀yìn ogójì ọjọ́ yìí kó bẹ̀rẹ̀ sí ní sinlọ torí kò lè máa fi gbogbo ojúmọ́ jẹ́ni tí ẹ̀jẹ̀ ó máa jáde lára rẹ̀ láì jẹ́ pé ó sinlọ torí rẹ̀ wọ́n dàdúró lórí ogójì ọjọ́ ẹ̀jẹ̀ tí wọ́n ń jáde lẹ́yìn ogójì ọjọ́ yẹn á wà fún nídàájọ́ pé ẹ̀jẹ̀ àárẹ̀ ni o kì í ṣẹ̀jẹ̀ bí mama bóyá ni wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ogójì ọjọ́ ṣùgbọ́n kò yẹ ká pè lẹ́jẹ̀ ogójì ọjọ́ torí kẹ̀jẹ̀ bí ma lè dá lọ́jọ́ tá a bí ma gangan kẹ́jẹ̀ ọmọ wà ń kejì ma ó sì lè dá lẹ́yìn ọ̀sẹ̀ kan ó lè dá lẹ́yìn ọ̀sẹ̀ méjì ó lè dá lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta gbogbo ọjọ́ tó bá ti dá kó tó pógójì ọjọ́ náà lóbìnrin ti má tọ́gbọ́dọ̀ wẹ̀ hmm. torí rẹ̀ pípé lẹ́jẹ̀ ogójì ọjọ́ àṣìṣe yìí. naam jazakumullahu khairan jasa ẹ lọ́run. aleykum salaam wa rahmatulah orúkọ yín. aleykum salaam wa rahmatulah orúkọ yín o. bàbá ah, jìbìrì àti àwọn àtàkùrọ̀ wa. naam ọlọ́gbà ọlọ́gbà yín kọ́. àmín kí ni ìbéèrè yín. àǹfààní eléyìí náà bí nínú ẹ̀sìn ìyá gbé ọmọ wọ mọ́sálásí àbí tá a bá ti mákàdé kálá wọ jimá. eléyìí náà àtàní àtàní tí ò ní nǹkan kan ṣe pẹ̀lẹ́sìn kálá gbọ́mọ mọ́sálásí ń gbòòná mọ́ mọ́sálásí tí ò rí wọ̀ ọmọ tó ẹsẹ̀ láyé náà bí ìgbà wo la gbé wọ mọ́ṣáláṣí tó dákú <laughs> ayé rẹ nù ilé ọlọ́run ọba ni mọ́ṣáláṣí hmm. mùsùlùmí ò sì gbọdọ̀ rí mọ́ṣáláṣí sá hmm ṣe rí àwọn àṣà àṣà oríṣiríṣiríṣiríṣi táwọn èèyàn fọwọ́ ara wọn dálẹ̀ wọ́n ti wá kakún kọjá ẹ̀sìn gan lọ́pọ̀lọpọ̀ ọgbà ìtumọ̀ ètò yìí nù hmm. àgbọ́yé ẹ̀sìn ká máa ń ti ń jẹ́sìn yàtọ̀ sí àṣà tó hmm. ká pa àṣà tì ká mójú tẹ́sìn nítorí pé a fẹ́ wà lìjẹ́nà ọlọ́run bá kó sì ní pẹ̀lú gbogbo wa ní ọmọ àlìjẹ́nà. àkàràmọ̀kọ̀mọ̀lá irú rẹ̀ náà ni pé kálálàájì òde kó lóun fẹ́ wọ mọ́ṣáláṣí àṣà lásán tí ò wúlò tí ò nítumọ̀ nígbà tẹ́ lọ sí mọ́kàlọ́hún bí ọjà lẹ́ ń lọ ni bí mọ́ṣáláṣí náà lẹ́ ń lọ gba ẹlòmíràn wá dé yóò wá gàn kalẹ̀ pé àti ìwọ mọ́ṣáláṣí ni odidi aba tó wọ mọ́ṣáláṣí. wà á kírun jama. la hawla wala quwwata illa billah àmì kọ́lọ̀ ọ̀gbá jí èèyàn gan. ọgbẹ́ni tó kò kalẹ̀ ọ̀ lọ mọ́ṣáláṣí hmm. o ò ṣe sọ̀láàtì pẹ̀lú jama. Hmm. ọmọ pé tuma àmì tí yẹn máa fi mọ̀ kọ́lọ̀ ń gbàjọsìn èèyàn ó ní kọjá ipe lẹ́yìn ìgbà tó parí ìjọsìn ó tún wá dáa ju bó ṣe wà lọ tẹ́lẹ̀ ṣáájú kó tó ṣẹ̀sìn yẹn sèyàn wá rí mọ́sálásí sá olódìgbà tá a bá tó wọ mọ́sálásí. Hmm. ẹ ṣeun ṣeun ganin jẹsọ kọmọlọ xeyrọn jẹsọ tí a bá ń wojú aago wa a ní bí ìṣẹ́jú mẹ́ta péré báyìí ẹ bóyá ká wo ìpè yóò kan sí i ká kàn sáré jọmọ ẹ lọ́hùn. ọ̀rẹ́ ó kọ́ yín aleykum salaam wa rahmatulah ó kọ́ yín. olúwa sẹ́gun ni má ti gbà yín. ẹ ṣeun kí ni ìbéèrè yín pápá pa. ìbéèrè tèmi ni pé ǹjẹ́ ṣé ó lẹ́tọ̀ọ́ ká ṣàlùwàlà láti ilé ká tó lọ jímọ̀ àbí tàbá dé jímọ̀ ló lẹ́tọ̀ọ́. ẹ sọ dáa jù ganan ni ká ṣe láti ilé torí pé gbogbo ẹsẹ̀ kọ̀ọ̀kan tẹ̀ ń bá ń gbé ọlọ́run máa fi ṣe àgbéga pò fún yín hmm. ẹlẹ́ẹ̀kejì tẹ̀ ń bá ń gbé yóò máa fi pẹ̀sẹ̀ rẹ fún yín tẹ̀ ẹ bá lọ sí mọ́ṣáláṣí tàlùwàlà tàlùwàlà. Naam, ibi tí a ó rí dé ibi tí a ó rí màá náà ní fún títò ní lórí ètò tí a pè ní àlefèkì fi dín. Ah, láti ẹ̀ka tí a ti bẹ̀rẹ̀ ètò bíi aago mọ́kànlá olùdánilẹ́kọ̀ọ́ wa tí wọ́n ti ń dára lẹ́kọ̀ọ́ nípa àlámọ̀rí ẹ̀sìn Islam wa àwọn náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center tó wà ní ẹ̀sánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ abẹ́ allah subhanahu wa ta'ala kọjá kárí yín pẹ́ látàrí dáadáa lójú pọ̀n ẹ̀sìn islam bákan náà òun náà ni a tún dúpẹ́ lọ́wọ́ ẹni tí wọ́n ṣe agbátẹrù ètò yìí ẹrú ọlọ́run abẹ́ allah subhanahu wa ta'ala kó túbọ̀ mọ́ bá a ṣe àlékún àrísìkí sí fún yín kó túbọ̀ mọ́ bá a kún yín lọ́wọ́ kó túbọ̀ mọ́ bá a ràn yín ṣe lórí iṣẹ́ ìṣe yín kó sì máa fi iṣẹ́ ìṣe yín lórí bíbọ̀ bíbọ̀ bákan náà ni mò ń dúpẹ́ lọ́wọ́ abu amina àti malam ismail tí àlìjọ ń bẹ nínú ilé agbára ní àsìkò yìí ọ̀làdùnní bẹ́ẹ̀ lòun ni ó kọ tí èmi jẹ́ ọjọ́ mẹ́jọ ìní òun náà ni kí ẹ tún jẹ́ ká pàdé pọ̀ lórí ètò tí a pè ní alifik bidin ẹ má gbàgbé pé àwọn ìbéèrè tó ṣe bí e tó ṣe kókó tó ṣe pàtàkì nínú ẹ̀sìn Islam yìí òun náà ni a ti tó rẹ̀ dídì ìpìlẹ̀ gbé ètò yìí kalẹ̀ lé lórí ká lè bá àtúbọ̀ máa gbọ́ àgbọ́yé ẹ̀sìn wa síwájú sí i torí pé ẹni tó bá gbọ́ àgbọ́yé ẹ̀sìn rẹ̀ yóò máa lékún nínú ìmánì sí Allah subhanahu wa ta'ala kò sì ní ṣìnà kí Allah kó má ṣe ẹnì kọ̀ọ̀kan wa lọ́nà lẹ́yìn tí ó ti fi wá mọ̀nà tán títí ọjọ́ mẹ́jọ yìí tí a wà á pàdé pọ̀ lórí ètò yìí tí a pè ní àlefi fedin náà ni mọ̀ndágbére fún wa pé wassalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuhu.